kò tún dé sàkímọ́ o kò tún dé sàkímọ́ kò ní dé Ṣakí mọ́ kò ní dé Ṣakí mọ́ òrìṣà tó ná lágbẹ̀dẹ kò ní dé Ṣakí mọ́. ó mọ̀ pé kò ní dé Ṣakí mọ́ iye wa ń bolo wá dà. àwọn ọmọ pọ̀ ní ní sọ́jọ́ bí adéwùmí ni. adéwùmí èyí ó ń bẹ̀. àwọn adéwùmí olóríire tẹ̀ ẹ́ lọ́yẹ̀ ìjọba bá kan yóò kó ìbò. adéwùmí jákínù. bàbá Yorùbá pikin. Eh, eh. àwọn adéwùmí tèmi.

ń fẹ́ ti mú mi nírin jẹ. bẹ́ẹ̀ni falẹ́jì gbọ́jọ́ ti mú mi nírin jẹ. o ṣeun èṣù òṣọgbẹ́rì. yé kó fẹ́ yín dò jẹ́wọ́. bẹ́ẹ̀ni yóò mọ̀ mọ̀ mọ̀ pé yín alágbẹ̀dẹ òkú rọrin ọkọ mi máa fòrọ kùtù màmá wálé olóko pàǹpẹ́ dáadáa. méje ni rè eh. méje lògùn ilé bàbá wọn ní Ṣakí. òṣìrò ń bẹ̀. ògùn alára ní jaja. bẹ́ẹ̀ni ògùn onírè wọn a sì jàgbò. ògùn mọ́làmọ́là ní ìjẹkuru funfun. bẹ́ẹ̀ni ògùn onígbàjámọ̀. kí ni jẹ. ògùn orí oh, oh. ni jẹ. ògùn alápàtà ní jẹjẹran. ojúmọ́ ní mọ́. Mm. fọ́ọ̀mù alápàtà ó mọ̀ mọ̀ pẹ̀ràn ọmọ yahoo kó tó yakin bàbá wọn àgbà agbẹ̀dẹ sùúrù lọ́nà ti. àṣọkalẹ̀ àǹfààní. ogun wàdòwàdò. kí ni ń jẹ. ẹja bú ní jẹ. ọgbà. ogun gbẹdògbẹdò. ẹja bú ní jẹ. yéyé. yóò mọ̀ kọ́ máa dọ́kọ níbi owó gbèsò bàbá àwọn ni. ló ti ń bọ̀ mọ́kọ́ fún mi wá. òwú dá. ní musu bọ̀ fún ọ lọ́nà oko. bẹ́ẹ̀ni. ọmọ abúkọ gbìnrín. gbìnrín gbìnrín gbìnrín gbìnrín gbìnrín gbìnrín. ọkọ tuntun. ó ó. wagun fẹ giri. wagun fẹ giri. wagun fẹ giri. wagun fẹ giri bí o òjò kù nire. o ṣeun alágbẹ̀dẹ ni wọ́n ọmọ rọkọ́ ràdá alágbẹ̀dẹ tí mo mọ̀ ọ̀tọ̀ ní rọkọ́ ọ̀tọ̀ bẹ́ẹ̀ la sì ràdá èsónú alágbẹ̀dẹ ilé bàbá wọn wèé tẹ́wọ́ gbowó ní oko dálẹ̀ kó o máa lọ ọmọ àtọkọ níbi owó ń gbé so òkè àpẹ̀sán ọmọ náà wò tí ń jó giri giri giri giri giri ọmọ ògùn oníyè ayérò ń fẹ́ bẹ́ẹ̀ ni òun lọ́mọ kú lódò oh oh àti borí léwá. bẹ́ẹ̀ni ó máa rùkú rùkú ẹ̀kọ́ òkúta gbẹdọ́jà ihò tà. kí bàbá wọn gbé dájà. máa fi kí bàbá wọn da sọ̀bù lórí tí ń dún bẹ́ẹ̀ kí ni lẹ́díẹ̀ orí bí ń lóde bàbá wọn nù kúrúdù wọn ma ọmọ borí. jọ fi lẹ̀. ní gungun mẹ́ta mẹ́ta ọ̀lẹ̀lẹ̀ mẹ́fà mẹ́fà ìwọ jèjì kẹ́mi jèjì ògògó ó ní méjì tó kù òpòhóra sínú gbó kẹràn burúkú orí mú jẹ ọmọ kúlódò wọn àti borí lé wá ọmọ ọmọ ọmọ ọmọ náà wo ní jó gèrègèrè ọmọ ọmọ ọmọ òkú lódò ń amẹ́lẹ̀ ọ̀rọ̀. omi joshua pọ̀ ọdún láyé. ọ̀rí mo ní máa kọrin kìí ni. eba kí n jẹ́ kí gbogbo ayé mọ̀. ọkọrin dà. èyí ní sọjọ́ bí olóríire lọ́dọ̀ tiwa. bẹ́ẹ̀ ni ó bá ṣàyò bá ga. wàlá ó fẹ́ràn rẹ̀ púpọ̀. yes òjò parun. ó kọ́ ọmọ rẹ̀. ó kọ́ aya rẹ̀. bẹ́ẹ̀ ni adéwùmí. orí rẹ̀ ò ní burú lágbára lọ́hùn ní tẹ́wálé. àmì ló kù lọ́mọ ṣe o. ní dojúrú. máa ṣá mi. kẹ̀lá jẹ̀jẹ̀ eh, eh. jẹ́jẹ́ lówó. Eh, ọkọ ọmọge ọkọ ìyìnbó. bàbá àkànjí. bàbá yakubu. mumudawu. Oh. adéwùmí. oríire ò ní burú lágbára lọ́hùn ò ní dẹni yẹyẹ. àmì yàrá bẹ́ẹ̀. wà á ní wálẹ̀. àmì yóò mọ̀ dùn. àmì yóò mọ̀ tó. àmì yóò mọ̀ dán yóò mọ̀ dá fún ọlọ́ni níre níre là ń sọ̀rọ̀ àtàrẹ ọ̀rọ̀ rẹ ò ní dìbàjẹ́. ọ̀rọ̀ rẹ ò ní sọ ọlọ́run. ọ̀rì bá a bá foyin sẹ́nu. a máa dùn ni. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ rẹ̀ yóò máa dùn. ẹ̀mí yóò máa tó lágbára ọlọ́run ni ò ní jẹyà. a ṣàlàbí olómù. nígbọ́. mo ní kò ní dé sáàkímọ̀ o kò ní dé sáàkímọ̀. kò ní débẹ̀ mọ́. kò lè dé sáàkímọ̀. kò ní dé sáàkímọ̀. tẹnu. ìṣàtò náà lágbẹ̀dẹ. ó ó ní dé sáàkímọ̀. òtítọ́ ń bẹ lẹ́yìn òní. olódò o. fìlì yìí. samba samba ogogo. kúrẹ́ gẹ́rí gẹ́rí ọ̀ṣẹ̀ èmi gẹ́ ń bọ̀ wá bẹ́ẹ̀ o ń bọ̀.